ojú ọ̀nà wọn wọ́n mà wọ́n mà wọ́n mà wọ́n mà kọ́ ojú ọ̀nà tó ní ìtìmọ́kejì wọ́n mà etí ẹ fún dókítọ̀ etí ò ní ìdí wọ́n ṣẹ̀ sí àgbà fún ni torí àkìdá òun gẹ́gẹ́ náà ni bàbá ńlá àkìdá sí tèmi gángan ní ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣúná ń bẹ láàrin ìjẹba bí lè pa pé ó kọ̀ wọlé kásọ̀ ó kọ̀ ní kẹ̀kẹ́ ìṣe pé ask dr alaru èyí ti tì kúrò lọ́rùn ara mi sọ́dọ̀ rẹ̀ òun là má béèrè kúrò kọ owó ńgbọ́ sóko eléyìí sọ́wọ́lé àbókò eléyìí ọ̀wọ́lé alẹ́kùn sọ̀rọ̀ fúnra nítorí náà takasusu dókítà wa ni ẹ̀yà máa ibẹ̀ ni ẹ máa dájú gbogbo ìbéèrè yín náà sí ìtọ́bàjẹ́ máa kéde ó sì lọ lọ́nà méjì lè má má ẹ̀ tó mọ́ ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé òun ọjà máa fẹ́ nà nǹkan tó pọ̀ lèmi lọ. tó kílíà ni wípé tá a bá sọ̀rọ̀ nípa sẹ̀ríà fún sẹ̀ríà a bá sọ̀rọ̀ nípa sójẹ́ máa kìdá ọlọ fà kìdá èmi yóò bá sọ̀rọ̀ nípa sójẹ́ máa sẹ̀ríà nìkan mo lè sọ pé tàbí ìtọ́jọ mákìdá àtẹ̀tún náà máa sọ yí pé eléyìí ó àtẹ̀gbìyànjú lẹ́yìn wọn ni jẹ́sàbùdá nàkẹ́rẹ́ fọ́jà tàfàdà lùsùtúrà nàìjíríà nàìjíríà bisimilá. الحمد لله والصلاة والسلام على رسول الله káwọn èèyàn náà sọ ní dalábòsì ní sí bọ̀dẹ̀lẹ̀ ẹnu àti àwọn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 وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد أدوك لدولون وبا أترى لكم إكيولون أتيانو كما با النبوة محمد صلى الله عليه وسلم àti gbogbo àwọn ará ilé النبي sọ̀hábà nàbì من gbogbo ẹni tí صلى الله عليه وسلم إلى يوم القيامة كلكم ساكا وانا كنوا لينا ما بين كيكي ملاتي ودو أمال فاوى فضيلة الشيخ الدكتور سراج الدين بلال الأسرع الله وشالك دادين آه هذا مما علمتنا يا شيخنا ẹnu ta kọ́ lọ́dọ̀ yín òun náà ni ẹ̀tún display rẹ̀ lónìí gbogbo tí wọ́n wí hun èmi abdulrasaq alaro èmi kì í jẹ́bẹ̀ o bọ̀tàhádà mi ta wà bọ̀ yìí nínú tẹ̀rí ba wọn ni ọlọ́run kò bí sáà bá dáadáa yín kọjá kí irun yẹn gbogbo tí ẹwà ń ṣe nígbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run ọlọ́nkọ́ gba lẹ́sìn fún yẹ́ o ọlọ́nkọ́ wá ṣọ́ yín bí àpadà sí àbúrú àtàwà náà lẹ́yìn náà mo kí sheikh wa sheikh imran abdulmajid ẹlẹ́ha mo kí yín tí ọkàn tọkàn ti dùnú ti dùnú gẹ́gẹ́ mo ti sọ fún yín ní ọ̀sán gbà tẹ́mi pẹ̀lú yín rìn bọ̀ mo ń níran ka bẹ́ẹ̀ kọ́lọ́nkọ́ mọ́sàájú orí bẹ́ẹ̀ mo ní sheikh imran tí mo rí ń bì yìí alamatun alalkobul ń tọ́ka pọ́lọ̀n gbà sẹ́yìn ọlọ́nkọ́ mọ́sà wá gbà délẹ̀ inú mi dùn púpọ̀ mẹ́yàn bá wo ìjókòó wa yìí kọ́dà bá bá ríru ìjókòó báyìí ní ìlọrin àbíwò yóò yà ní lẹ́nu náà àwọn èèyàn náà súnà náà làwọn èèyàn wá gbọ́ tó báyìí àmọ́ ká wá ríru ìjókòó ilé kòó والله زادكم الله توفيقا وسدادا وقبولا ọlọ́run wa ní jẹ́kẹ́ sí ṣe gbogbo bí ẹ ti ń tó ẹ ti ń ṣe tọ́lọ́run fi ń fún yín ṣe báyìí àìní ma ṣe bẹ́ẹ̀ má ọlọ́run ní jọ yàdọ̀ yín o ọlọ́run wa yàyìn ya ṣe ìtọ́n tí ma bá ṣe ọmọ àdábẹ́ adámẹ̀jẹ́ àlékún gbígbà ọlọ́run ṣe fún yín fi dúnìyà wọ́n fi àfẹ́rọ̀ jazakumullahu khairan mo fi eléyìí náà kí gbogbo àwọn àlùfáà wa gbogbo àwọn bàbá ẹ̀yìn ìyá wa náà ìyẹn ẹ̀gbọ́n ìyẹn àbúrò wa mọ́mọ́ sheikh wa dáadáa dr sara ìjọba ti pé wákàtí kan wọ́n ṣe bí ìgbà tí wọ́n mọ̀ mí ni wọ́n ò ní <laughs> so kọ́ máa di pé gbogbo ẹ̀ mo fi kíyàn tẹ́nu wákàtí kan yìí àwọn òsì ní yọ èyí tí mo fi kí èèyàn wọn ò ní yọ torí náà ẹgbà mi láyé ṣe kalbani mo kí àti gbogbo àwọn alfa ọlọ́wọ́n san ilẹ̀ san dáadáa tọ́pìkì tí àwọn elétò ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀ ní àkójọ wa lónìí wọ́n lóun ní àkídàtul islam bẹ́yìn algarabati walhaditha àdíọ́kan àbí àdìọ́kan islam láàrin ìjẹ́ àjòjì àbí ààrin ìjẹ́ àbí nǹkan ìgbàlódé ìbárí túbẹ̀ algharaba walhadiza ahsibuhu min tawfiqillahi azza wa jalla ọ hàn sí mi mo rò bẹ́ẹ̀ pé nù ìṣe ìfinisẹ́ kò ń gé ọlọ́run ìmọ̀nà ọlọ́run làwọn elétò fi fírémù tọ́píkì ibi àti fírémù rẹ̀ wọ́n ní àkídàtú al'islam wọn ò pé àkídàtú ahìlìsúnnàtí waljama dídájá alẹ́ nánu àbígbọ́n tẹ̀wàá pé àkídàtú sálàfí asọ́ọ̀lẹ̀ bẹ́lómi bá ti rí póstà yíò lásán yóò sì mọ̀ yọ́fẹ́ ìgbẹ̀n rí mẹ́lẹ̀ kókó ní ẹsẹ̀ àmá alhakíkọ̀ ni àwọn elétò ti gbé jáde yìí kí ní já pé ìdá alùsúnnà wal jama'a kí ní já pé ìdá islam òun ló mọ́ mìíràn tí ọ̀kan náà àwọn tó gbìyànjú púpọ̀ sójú ọ̀nà tó lọ́run wọ́n ti ṣaláìsí lónìí ẹlòmí lè ti gbókọ̀ wọn nù wa eh, dr mani aljuhani àwọn làkọ́kọ́ secretary general wami àbí world assembly of muslim youth ní gbogbo àgbáyé àwọn ni secretary general alákọ̀ọ́kọ́ sheikuna muhammad ibn ofemin tíra àwọn tí a sàǹfààní púpọ̀ ń bẹ̀yẹn tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ lè ti rí ta lè ti gbọ́n pẹ́ bàbá ṣe tí ọ́rà wọn pè ní àkídàtù ahìlìsúnnàtí wàljàmáà àkídàtù ahìlìsúnnàtí wàljàmáà dr mani juwani wọ́n gbé èwo púpọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti jọ ọmọ alárúbáwọ̀ ọmọ saudi ni wọ́n wọ́n wá gbàyè lọ́dọ̀ bàbá pé àwọn fẹ́ tí ń bẹ́ tíra yìí ẹni ọgbọ́n lárúbáwá nìkan kọ́ yẹ kí kọ́mà àwọn fẹ́ tu sóyìnbó nígbà wọn wà á tu bẹ bá rí tíra yẹn lónìí ìwé yẹn lónìí ẹ lè rí lórí nẹ́ẹ̀tì gan wọ́n wá tu léèbó wọ́n sàlàyé rẹ̀ irú tí ń wí làwọn náà wí àkọ́ídàtò ahàlè súnà wàjàmá ẹgbẹ́ kí ni bàbá johani túmọ̀ wé wọn sí ní táìtù wé tí wọ́n léèbó the muslims believe the muslims believe àkídà mùsùlùmí torí pé tàà bá tí ìmọ̀yìn kálọ̀ mọ̀ gbogbo ẹni tí ó dúó nínú mọ́sálásí wọn tí ó pé aláwọ̀ fákídáyàn kọmọ tó ń lóhun ọ̀fẹ́ o ẹlòmí ó pé sáwọn alákìídáyàn àní ọ̀sáyè tí wọ́n yàn العقيدة هي الإسلام والإسلام هو العقيدة ẹnu ń gba ayé dapọ̀ táwọn míì náà tó ń dìdí ọmọ èèyàn gbá ẹ̀rí àkídà kákídà nù àkídà àti alùsúnnà wàlìjàmá òun lè dáwà ń wí fún yíyí o gan ní ìsìláàmù ńgbà wọ́n wí wọ́n ní àkídà tó alùsúnnà tánú muhammad sallallahu àkọ́kọ́ tí mo fẹ́ yiri wò lónìí kọ́nfẹ́rẹ́nsì láwàá bẹ́mi bá wí àwọn onímọ̀ ìtọ́ bá gbà tún se ń bẹ̀ wọ́n tún wá ṣe òun ni pé àkídà tá ń làkídà kí ni tún ma àkídà kí ló lè mẹ́lòmíì ma jẹsẹ̀ mẹ́lẹ̀ pé aláwọ̀ fàkídà sí ẹ̀yìn alákìídà ohun tí a fojú yín rí ní àyìn ah, tàlálákìídà ta ni mùsùlùmí ẹ mẹ́jẹ̀ wọn ó fi ẹ̀kọ́ tanná fún wa in tí wọ́n ń pè lápídà òun ni ta nẹ́bùwa mohamed sallallahu alaihi wasallam mú wa challenge nu bí ọ̀bá rí nísìn o lè padà wá ọwá rí àwọn sheikh imran àbíkọ́ lọ́wọ́ pé mo rí kíní kan nù tẹ́ ń pè lápídà tí ò sí nù ta nẹ́bì mú wa sallallahu alaihi wasallam pé inú tẹ́ ń pè ní kíní tẹ́ ń pè ní àpídà yìí o mo kò sí idan akidatul islam bóyá ká máa wí bẹ́ẹ̀ ṣe ìmúràn bẹ́ẹ̀ ti wì í bóyá wọn ẹni tí ó bá wá kó wọn ọ̀fà kì í dàgbà yọ ọmọ tóun lóhun ọ̀fẹ́ akida anabi ló mú wa o sallallahu alayhi wa sallam torí ìtumọ̀ akida ni pé léde lárúbáwá bàbá tu sí yorùbá òun ni àdìọ́kàn ìyẹn ni pé bóò ni ọlọ́run tí ó dá sánmà àti lẹ̀bó olórí lọ́kàn ti ẹ́ tí ń jákè ìdà náà nù ẹ́ bó o ní wọ́n gbà pọ́lọ́run rí hádìí hiyà làkìdà fẹ́lá àkìdà tó hiyà islam wàlì islamu huwà làkìdà ní tẹ́yàn fi lè disprove èyí tá ń wí ni pé ni mo wí challenge ni a sì true rẹ̀ open ya inú tẹ́ ń pè lákìí dáwọn o kò sílé yìí nú tànàbì mọ́ wa àmọ́ wà láì kọ̀sẹ̀ tí ó rí torí pé gbogbo tí ń jákèédà yìí inú tó dáájú gẹ́gẹ́ bí àwọn alfáà súnà ti wí wọ́n nínú tó rọrùn jù òun ní kẹ́yìn odó lórí àkídà alìsúnà wàljàmáà torí pé tí ó wí fún ọ pé ọlọ́run wí ànẹ́bì wí àmọ́ àwọn ń fi fìlọ́sọ́fì ibú ẹ̀sìn ẹ̀ ní báyìí nínú àkídà alìsúnà wàljàmáà ẹnu kí lọ́lọ́run wí kí sì ní kíni kí là nẹ́bi wí wọ́n léyìn ohun ti tú ọ o ti gbé ọwà àlìjẹ́ náà torí náà bí a bá bí wá pé kí ni àkídà ní ti ń jẹ́ àkídà nù o òun ni ta nẹ́bi gbé wá látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ olúwa ọba wa ọba tó dá gbogbo wa tá a bá wá mọ̀ báyìí léyìí tí ò sí èméjì ń bẹ̀ ni pé oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ti wá fẹ́ fi sọ àkídà ló kọ tí è jẹ́ àwọn tí ń sọ àkídàtul islam bá ti wù yìí tí ń sọ lókọ tí è jẹ́ àwọn náà pín sọ́nà méjì àwọn kan bẹ àwọn tí àwọn àgbàlagbà ọ̀ràn mele létí bí n bá gbàgbé òwe yẹn wọ́n ní ẹnìkan ní kókún mọ́ báyà rẹ̀ àbí kí ni bá sẹ́wọ̀n làwọn èèyàn ó fi yọkùn mọ̀ ti yá rẹ̀ ayé olódó láwà yí ní dárù naim nínú àwọn ibi tọ́lọ̀ ti ní kí wọ́n ma polongo àkídàtul islam kọ́ọ̀lẹ̀ lọ́hù kọ́ọ̀lẹ̀ rasul nínú ní à ń pera wa pé à òun súnà ni wá súnà nábìlà wá fẹ́ se ọmọ òsè ń bẹnu wa náà ọmọ òsè ń bẹnu wa ọmọ ní ìtàlà balẹ̀ ọ̀làmẹ́ wọn mọ́ sí mọ́ ní ọkùnfẹ́ lọ́sẹ̀ <laughs> torí èyí tẹ́mi náà máa gbọ́ ní òsì bí ẹ bá fẹ́ mọ́ òsì ẹ̀ bọ́yá kó kọlọ̀ lókè kọlọ̀ lé ọdá <laughs> pé lọ́sẹ̀ náà <laughs> ọmọ ọ̀sàn ọmọ òsè ìbẹ̀nù wa kábára wa sòdodo ọ̀rọ̀ tó se pé inú ọ̀rọ̀ irú àwọn ọmọ ọ̀sàn yìí lẹni ó ti fẹ́ sọ̀sọ́kúsọ sí àkídà tẹ́lẹ̀ sí súnà tẹ́lẹ̀ ọ̀fẹsẹ̀ léyàn ìran kéjì òun làwọn alábòsí ìpè àṣà ní gbà ní ti ká parọ́ mọ́ alẹ̀rọ̀mọ̀yìn orísìírísìí rọ ni wọ́n pa anil akida ìwọ̀n ń já ń lójú ayé ẹnìkọ̀ọ̀kan wa náà inú àwọn ọ̀rọ̀ náà ni pé ẹmọ́dá olóhun ẹ̀sìn saudi ni wọ́n gbé wá o àwọn saudi ló ń sponsor wọn ọlọ́run is challenge ibi tí náà ti ń lónìí ń lo ẹlọ́wọ́ orú ìsìláàmù tí wọ́n ń se ń lú èbò kọ́dọ̀ yanjú gbé ìdáwà ń se ń yàn lọ in most cases ọlọ́wọ́ sànú ni o àwọn tó sheikh imran ọwá burú débi pé àwa látún wá ń pé kéèbọ́ wá kọ́ wa ní àkídà mufti minki sẹ́sẹ̀ kó nàìjíríà ń jọ ní àbúwà mí náà ní sí àyí àbí ọlọ́run wá tún sọ fún wa títí débi nàìjíríà wá ń bì yìí bí yẹn bá rí ara àwọn ọmọkéwò àwọn dr wa sheikh sọ́rájù náà ni abdullahi emekoma ibo làwọn anáwọn ni wọ́n jòkó yìí àbí chief imọ̀ mú university of nigeria yín súnka lónìí ibo ibo sheikh adam idoko táwọn ò tí ẹ̀ wọn bí wọn sínú ìsìláàmù bèèlè ẹ pé ẹnìkan ni wọ́n sì ń sọ kí lọ́lọ́run wí kí lànàbí wí àwọn ọ̀rọ̀ yẹn wá ń já bẹ́yàn bá dé lánàá ọ ti yàtọ̀ fún cairo tòní ọba ti parọ́ ní ọpẹ́lẹ́ òun jìnà àbíjẹ ni wọ́n bá wí bẹ́yàn bá dé kọ́ra lónìí kó wo bí àkídàtù islam àkídàtù ahìlì súnnàtí wàljàmà àwọn sheik abu ishaqilọ̀wé ní bẹ̀ ní kọ́ira tí ń fi hàn pé ní irọ́ pé ideology saudi ni saudi fẹ́ ẹlòmífẹ́ ní saudi náà fẹ́ colonize ayé ni lọ́wọ́ ju àkídà pé ẹ máa wíkí níjọ́ kan àjókò ní filharami nabawi sharif ní masalasi anabuwa muhammad sallallahu alaihi wasallam inú ẹni tó sọ̀rọ̀ yìí jọ náà ti bá dákọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ òun náà ti da lákìídà lónìí àmọ́ náà àwọn tí àwọn náà máa bínú pé ẹ̀rẹ́ sì máa máa polú àkìídà saudi fún wa wàlá inú wọn lòun náà wà ń jọ náà àwa jòkó ní masalasi anabi sallallahu alaihi wasallam à ń retí láàrin magrebi àti ìṣáì àgbẹ̀bí yẹn bá kí magrebi tán kì í sábà lọlé kọ̀ọ̀kan máa wà láàbá bá ti dé nàìjíríà ni àmọ́ retí ìṣáyì ní èése èyí ń ká bẹ́ sọ lónìí níbi tá tí wọ́n ń retí a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ ọba wo àwọn ọlọ́pàá tó dó lẹ́nu ọ̀nà lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí sẹ́mu kí bíbinú bá pọ̀ jù fún yàn náà yọ́ máa wí jọ́ yóò wí yàrá ń tàn wí náà nù kí lọ́lọ́pàá ń wá lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí wọ́n wá ń sọ mọ́ṣáláṣí ànẹ́bì débi ilé fíìmù ibẹ̀ làwọn ọlọ́pàá máa dúró báwọn àwọn èèyàn wá ń wọlé wọn mọ́bà wọn lọ yìn máa wọ̀nyàn lórí ìsáàfú láyé yìí náà ó sì ní wọ́n mọ́ fọlọ́pàá sí ẹnu ọ̀nà kásá pé ǹtẹ́ ìsáǹsì ọ̀tẹ́mi lọ́rùn ibi tí mo wá ń lọ tó wá jọ mí lójú ẹni ẹ ti di alákèédò súnà tààrà lóde o èmi ò tiẹ̀ mọ̀ èmi bá sẹnu para àti ibi tí mo fọwọ́ kàn ní mo ní à ǹtẹ́ ìsìwá wíhun ìbùnú tèmi náà nígbà tí yẹn bá fọwọ́ kẹyàn ní ojú yes àti wí ìbùnútẹ́míà náà ni rábẹ́ ilé ìbùnútẹ́míà bẹ́ẹ̀ wítọ̀ sí nítorí tó ti jọmọ saudi nítorí jọun sí nítorí tó ti jọmọ saudi ah inú mi wá dùn àwa gbèjókòó ìmì àtẹnidájọba mo ní ẹ̀dá kẹ́mẹ́jì wọn gbọ́rù ilé ìlẹ́nu yín ta o Ibn Taymiyyah lọ́mọ Saudi láti bo síbo bóyẹ́lòmí náà ń rò ní sí náà o gbára àwọn tí Saudi rán sáyé ni wọ́n sá mọ̀ ní Ibn Taymiyyah kọ́lá Ibn Taymiyyah Ibn Taymiyyah sọmọ Saudi ọmọ Syria bí tó ń pè Syria lónìí ibẹ̀ ni Ibn Taymiyyah ń bẹ̀ wọ́n ti bí fi Madinatil Harran abẹ́ni ọjọ́ ga Ibn Taymiyyah imam Ahmad bin Hanbal kìí sọmọ Saudi ọmọ ìráàkì ní ibi tẹ́ ń gbọ́ ní ìráàkì lónìí ibẹ̀ wọ́n ti bí imamu ahli sunna wal jama'a alimamu ahmad ibn hanbal ìrọ̀ yíò náà sí kí ni bàbá ọjà inú àwọn ọ̀rọ̀ àbòsí alwahabiya ìsáhàn wàhábíyà àwọn ẹni kọ́dẹ̀ ìlòmí ìbẹ́ bá ń dákọ wàhábíyà fún yóò se bá bẹ́ sìn mí ìtún ni <laughs> mo ní ẹ̀gbọ́n kan àgbàdúmọ̀ gbá wọn bí a bá ti ń sọ ọ̀rọ̀ kan ní fámílì wọ́n ma wá sọ mi wọ́n wà ní gbọ́ àbí sí ó bá múnú ẹ̀sìn ti yínà àmúhẹ́sí ah, ẹ̀gbọ́n mi gẹ́gẹ́ ní o ẹ̀sìn ó lẹ̀sìn àti bí bóyá kọ̀ bá múnú ẹ̀sìn ti yínà bẹ́ẹ̀ ara àbòsí táwọn kan gbé kalẹ̀ tí wọ́n promote ni ẹ̀sọ́ wọn di bí ìgbà tí wọ́n fẹ́ rival islam bíà ìsìláàmù ọ̀tọ̀ wàhábíyà ọ̀tọ̀ wọ́n gbé mi wá ní wọ́n fẹ́ fi nǹkan kún ní kí ní jẹ́ wàhábíyà kò sí rọ́mọ́láyé lónìí gbogbo ìmọ̀ ló ti kọ́ra bí yẹn lórí íńtánẹ́ẹ̀tì <laughs> ẹ́ àmọ́ kí yẹn ọmọ jẹ gbórí íńtánẹ́ẹ̀tì nìkan ní ti máa kéwò àdánwò ní o gbogbo àwọn tí wọ́n sọ gúgù di mufti tí wọ́n sọ youtube di ṣéhù ní tí wọ́n ń bàjẹ́ ju tí wọ́n ń tún se lọ o fọ́láì but kí ni mẹ́lùwà àbíyà ẹnìkan ti ẹ̀ ní inú àbòsí tí wọ́n se ni pé wọ́n ti ẹ̀ gbàgbé pé muhammad ló kọ àfáà yìí jẹ́ <laughs> bàbá rẹ̀ ní jẹ́ abdulwahab <laughs> torí pé ismuhu muhammad ibnu abdulwahab but ní sọ̀tàn kan tó ṣẹlẹ̀ nílẹ̀ india o ti pẹ́ nínú ta kánú tíra ní táwọn ma fi ran wa létí india ló ti ṣẹlẹ̀ ẹnìkan náà òun náà kéwú dáadáa kéèkì wíkílà nẹ́bí o ó dé mọ́sálásí wọ́n jọ náà ní ndí àwọn irú èyí tó gbé wáyìí àwọn wàhábíyà ni wí sáyé yàn yìí lẹ́yìn kó kọ̀ bá wọn fà ọ wá pé díẹ̀ wọ́n lọ wá mú inú àwọn tíra sheikh Mohamed bin abdul wahabi yìí ọ wá mú kan tí ọ pọ́pùlà ní india ń gbà wọn ọ wá já èpo ẹ̀yìn ẹ̀ ẹni tó já àfa rẹ̀ tó ní ọgbọ́dọ̀ tó jọrọ sọ̀rọ̀ mọ́síláṣí yìí mọ́ mo sì bá yín mú tíra kan bọ̀ níjọ́ ní tí mo lọ maka mọ́wùlẹ̀ pé saudi ló ti mú wá o saudiya saudiya gẹ́gẹ́ lómi lójú já nàmà lọ. pé njó ní ìtí mo lọ o mo bá yín mú tíra kan wa ní a alhamdulillah ẹ̀bùn dáadáa ló mú àwọn ti já bìlá mbẹ wọn lọ wa ka, afa ka, afa kan wá ní ah ìrírú tíra ìrí láyé ẹnu yìí láwọn tíra rẹ̀ míì tó tún rí báyìí yà wọ́n tún

bàbá tẹ ní a mọ́ sọ̀rọ̀ rẹ̀ mọ́ mọ́sálásí ń jò ní òun náà ló se yìí ọ̀pọ̀lọpọ̀ gan ọmọ kí ni muhammad bin abdulwahabi wí n táwọn alátakọ̀ àwọn alábòsí rẹ̀ ń wí pé ó wí òun náà lọ́gbà pé bí wọ́n sì ti ń wí nù ẹnìkan challenge àwọn èèyàn ń jò ní pé ní gbogbo ayé lónìí àti isil ní àti ẹ̀wọ́ tó ní. kọ́ìdà ni àti boko ta ló wà in the forefront tí ń wájú àwọn tí ń takò wọn àwọn àrólé muhammadu abdul wahabi irọ́ ni pé mú àkídà wahabiya ló bí isis ló bí isis ló bí boko haram ló bí ọ́tako wá kírù ọ́tako reality kìí sọ̀rọ̀ saudi nìkan ní sọ ò tíyàn bá ń wo cnn àtàwọn international media lọ́sẹ̀ kan sẹ́yìn àgbólé díẹ̀ wọ́n pàáfà kan ní syria zahran alush táwọn rọ́ṣì àpá inú àwọn tí ń takọ àwọn isili jù ní kíni ní syria ni kò tó dìbà àwọn rọ́ṣì àtàgẹ́tì ẹ̀ lójú gbogbo ìwọ́n náà lè gbọ́gbò ọkọ̀ yẹn zahran alush madina ló ti kéwù gbogbo orú àwọn àbòsí báyìí òun lọ́dàbí ìgbà tí ẹlòmí ò fi mọ́ wá bínú yọ́ máa jẹ́ àṣà aláàfáà kìí dáa islam lọ fẹ́ bọ̀ bá fẹ́ àlàáfíà nínú àwọn ọ̀rọ̀ tí ń já hadithu anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn là nabi ní nínàjìlù ní yàtúláàrú kọrùnù ṣètò bẹ́ẹ̀ ni anabi wíbẹ̀ ipe nínàjìlù ní kíni ní ṣètò ni ó ti jáde nínú rìwáyà míì hunalika zalazilu wal fitan ibẹ̀ ni zilzalu àti fitina ibẹ̀ ni ó ti dìde inú rán tí ó bòyàn lẹ́sẹ̀ òun ni pé káwá pé ẹ̀hẹ́n nẹ́jìdù wọn ni wọ́n ti bí muhammad ibn abdulwahab ajẹ́pà nẹ́bi ti sọ ọ́ kalẹ̀ pé gbogbo aburú dáa rí láyé lónìí ẹ̀hẹ́n ibi tí ó ti wá náà nù no wàhábíyà náà ló bí gbogbo rẹ̀ wà láàyè ọ̀rọ̀ ni ẹni tí ń parọ́ náà tí ọ̀bá máa kọ́ mọ̀ pé rọ ni ní títorí pé hadith anabu muhammad sallallahu alaihi wa àmọ́ kí là nẹ́bi wí kí là wà ń tu sí sallallahu alaihi wa sallam hadithu kọ́rùnù shaitan riwayati bíi mẹ́ta bíi mẹ́rin ni ahadithi yìí ladithi yìí bá wa tí yàn bá wo ríwáyà tó wà fi sọ̀hìhìn kọ́dá kò sí lábúdù nájídù mẹ́ matafaka aléhì sheikhan al-bukhari yíó wa muslim òun ni pé mashirikina al-mashiriku ibi tí oòrùn ti ń yọ ta kọjú sí ti kíni tó oòrùn ti ń yọ ibẹ̀ lànẹ́bí ni pé ibẹ̀ ni kíni yàtùlà ìkọrùnú àṣẹ ìtọ̀ ríwáyà ti ń bẹ́nu bukhari àti mùsùlùmù nù kí là nẹ́bí pé alimọ́sirikù kádìyàn mẹ́lẹ̀ riwaya ti ń bẹ́nu buhari nìkan kò sínú muslim wáyé riwaya tún sọ̀híhà riwaya tó lálàáfíà ní o gbogbo tí ń bẹ́nu buhari làwá gbá o ẹnu tàwọ̀ gbá buhari ọmọ kí wò alimami buhari gba hadithi wa wa alimami ma hàwùfi hadithi riwaya ibẹ̀ ló ti jáde pé wà fí nàìjíríà wọ́n là nẹ́bí sàdúwà pé aláhùnmà bá rìkìlànà fi sàmìnà au fi sàmìnà wà fí yamanina ẹnìkan wá ní wà fí nàìjíríà ọlọ́mbá wa falbarka fún alábarka sí sàmù wa àti yamani wa ẹnìkan wá ní wà fí nàìjíríà ànẹ́bí ọwá dáhùn níta ànẹ́bí ó fi dáhùn ní pé ànẹ́jídù ayé àzàlázílú wàlfítàní fíhá àwòmẹ́nìhà yàtùlùú kọrùnú àṣẹ̀tọ̀ ibi tí fìtínà tẹ́sù tí ṣẹ̀tọ́ ni ó ti dìde bẹ́ẹ̀lá nẹ́bí wí lóòtọ́ but kí ni mẹ́jídù tá nẹ́bí wí sọ́lọ́lọ́wọ́ àrùsọ́lọ́ anẹ́bí pé ní mọ́ṣíríkù ń bí hadithi ń bí riwaya kan ó pè ní mẹ́jídù níbi kíni níbi riwaya mi abdullahi bin abdullahi bin abbas radiyallahu anhuma fi riwayatin thalithatin inu riwayati ibn abbas to radithi annabi yufassiru ba'dahu ba'dahu eyan gbọdọ kan mú etí hadithi eh kọ́ ma fi dalẹ̀ wú àfi kéèyàn ọmọ kí lànàbí wí gan sallallahu alayhi wa sallam nínú riwaya ibn abbas kọ́lá nàbíyù sallallahu alayhi wa sallam allahumma barik fi shamina wa fi yamanina ẹni tó sọ̀rọ̀ ó ní wà fí ẹ̀rọ kìnà wà fí ẹ̀rọ kìnà anábì ìbẹ̀lọ́n kọ́lọ̀wọ̀n ọ̀sfàlbáríkà sí ẹ̀rọ kìwà náà wà há di rìwáyá fi tọ̀bàrá ní yìlkẹ̀bír wà rìjálùkú thicot pé wà fí ẹ̀rọ kìnà ó di mélòó ó di mẹ́ta bó láti wá kó pọ̀ nítorí àsìkò ara ntí ò sí lára àkídà tí wọ́n ń wí mọ́ òun là ń yanjú o annabi pe ní mashiriku ń bè kan ó pe ní kíni najidu ń bè kan nínú riwaya kan ẹ̀rọ fòdá àkọ́kọ́ ni pé common sense gbọ́dọ̀ tí yóò wá pé bá àti ẹ̀mọ́bi tí wọ́n ń pè ní mashiriku táàsì mọ́bi tí wọ́n ń pè ní najidu asámọ̀ pé láti gbọ́hun ibìkan jẹ́ kíni ẹ̀rọ kù òun ni kọ́tí ẹ̀tọ́ ka alhafiz bin hajjar salimu ọmọ abdullahi bin umar tó gba hadithi wa gẹ́gẹ́ bá wọn alfa ṣe ṣàlàyé rẹ̀ wọ́n ní sálìmù jọ tí sálìmù ó se ríwáyà hadithi an abihi lọ́dọ̀ bàbá rẹ̀ kánà maha ahlil iraq àwọn ará iraq ni a ní bá sọ́rọ̀ bí yá ahlil iraq wà hádìí ríwáyà fi sọ̀híhì muslim pé ẹ̀yìn ará iraq o anábì ti mọ́gbọ́ lẹ́nu bàbá mi o wà á ń tún yẹ́dùrìbù bá àdókùnrin kọ́ bàbá sẹ́yìn náà lẹ́ẹ̀ ó se déédé ríwáyà ibni abbas wà fí ẹ̀rọ kìnà ọwá sàn wá bẹ́ẹ̀ gbogbo ilé ìwọ̀n ìbí muhammad bin abdulwahab yóò <laughs> alhafiz bin hajar inú àwọn àgbàfà aládìí ti gbogbo ayé gbà ní والإمام الخطابي رحمهم الله حافظ ابن حجر إن قال رلاته الخطابي ابن حجر صنع صنع لجوا النبي صلى الله عليه وسلم tí wọ́n bá sọ fún yẹn pé almashiriku wàhúwà filmadina falmaksudu bàdíyà tó lè ẹ̀rọ́kì wà máa ṣàwùdá reality nù pé bíyàn bá wà madina lójú ayé annabi tí wọ́n gbá pé bìkan ní kíni ní mashiriku in tí wọ́n gbọ́yé ń bẹ̀ ní ẹ̀rọ́kì àti tí ń bẹ̀ ní ẹgbẹ̀gbẹ̀ sense ìlú kan àbí ìlú méjì mẹ́ta wọ́n lè máa pè lókọ̀ kan náà àbí kò ìpé ìlú yìí ọkọ̀ báyìí ní jẹ́ ọkọ̀ báyìí ní jẹ́ irú ẹ̀ ní nájídù nájídù kan bẹ ní kan bẹ ní yamama nájídù ti yamama lọ fọ́ọ̀lù sí saudi lónìí ibẹ̀ ni sheikh mohamed abdulhabi bẹ̀ wọ́n ti bí àmọ́ ká wá lọ mi dá nẹ́bí ọ̀sọ̀rọ̀ lọ ni ọ̀sọ̀rọ̀ lọ èyí eléyìí ó sì rújú bẹ́yàn bá dé láyé lónìí nínú àwọn ìlú tó kù bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ìlú méjì ńláńlá tó èpo kọ̀ọ̀kan náà wọ́n jẹ́ torablis èyí tẹ́yìn ilé ìbò ń pè ní tripoli tripoli méjì ní bẹ láyé tó gbajúmọ̀ lónìí ẹ́ libya ìtẹ́ mọ̀nà tripoli kejì ń lebanon òun làwọn lárúbáwá bí wọ́n bá sí ìyàtọ̀ rẹ̀ wọ́n ni torablis el garb tọ̀ráblìsì èwo lò wí ń ti west àbí ti kíni àbí ti east torí náà nínú tí àbòsí máwọn èèyàn sọ̀rọ̀ ń pa islam òun ni pé bọ́yá wàhábíyà kan ló gbogbo ilé ìta kàkalẹ̀ tó dórí abúlé bin hajjar wọn èbí muhammad ibn abdul wahab rahimahullahu ta'ala tí wọ́n ti yanjú rẹ̀ pé ìgbà nẹ́bí ń ni sallallahu alayhi wa sallam nítorí náà ìtumọ̀ àkídà lásàlàyé wọn báyìí in tí è e sì ṣe ara àkídà táwọn èèyàn ń lẹ̀ máa òun làwí òun káwá bọ́ sí bí ẹ̀kejì mọ́ láwọn àwa náà ní kíni ọmọ ọ̀sà òsè òun làwọn ẹni tí ìtọ́lọ̀wọ̀n ọ̀ràn wọn ìtànẹ́bí ọ̀ràn wọn sọ̀lọ̀lọ́ islam ló kọ ahlùsúnnà ti wọ́n jama àmọ́ kí ni ó fa gbogbo eléyìí kí sọ̀kan bẹ ti ìtàn kékeré kan bẹ tí mo ti gbọ́ ti pẹ́ nínú àwọn àfáà tó kù láyé lónìí àwọn oníròyìn àgbáyé cnn nìkan kẹyẹ wọ́n bí àfáà bóyá ìrántí má bóyá sheikh kọ̀rọ̀bọ́wí àbẹ́nìkan ìpè gbogbo báwọn àwọn fatiwa tó gbóná tó gbóná ti ń <laughs> jáde yìí ẹ dákẹ́ síbá ọmọ kéwì náà ni àwọn àbúkíníkà àbúkíníkà tí wọ́n ń jùlẹ̀ yìí ẹwọ̀rọ̀ hikima tí bàbá yìí sọ́njọ́ náà bàbá yìí ni ẹ̀hẹ́n ẹgbà fáwọn ọmọ kéwì wa ni bìyẹ́ ṣe fi ẹ́nà kéwì lọ́dọ̀ yìí ah, àwọ̀ sọ fún yín pé wọ́n ti dàáfà ẹ̀yìn lẹ sọ dàáfà orí cnn làwọn náà ti rí wọn pé <laughs> pé àwọn ni the greatest scholar bí kíní kan bẹ́yàn bá ti ma ẹnu lọ́pọ̀ tó sì mẹ̀bú díẹ̀ sí àwọn alfa gidi ọ̀mọ̀ wímá ń sẹlẹ̀ ń lù ti wà iná o àwọn ni wọ́n ma sọ̀rọ̀ lókọ̀ islam àwọn ni wọ́n pè bá sí orú kọ́nfẹ́rẹ́nsì ti wáyà yìí àwọn wọ́n ma pè sí kọ́nfẹ́rẹ́nsì bí wọ́n bá ti ní wọ́n ma wá sọ̀rọ̀ islam irú ẹ̀ lọ́rọ̀ hijabu tí ó ti ń jà nílẹ̀ tí ó tẹ̀ yìí àwọn tí ẹni tí ọ̀yẹ́ kọ́ dá sí iṣẹ́ òun lọ sọ fáwọn àwọn tó ń bọ́ tí ẹ bá fẹ́ nú tí wọ́n mú tẹ́lẹ̀ àmá wọ́n sọ pé ṣe bí ọtọ́rítì kan náà ni <laughs> ló wí fún wa so gbogbo ẹni tó náà bá jẹ́ ọmọ ọ̀sán àbọ́mọ òsè tí ń kókún ma bá <laughs> súnà <laughs> kọbẹ̀rù ọlọ́run gbogbo ń kálukú ní òròjọ́ nítọ́ bá gbáyé se gbogbo tí èyàn ò rẹ́rìí àbí tí wọ́ rẹ ẹlòmí ọ̀rẹ́ rí àmọ́wọ́ gbọ́ yí lọ bí tẹ́nìkan ọ̀gbọ́rú ẹ̀yẹ rí àwọn sálàfù kọ́ wa lẹ́kọ̀ọ́ mọ́ máa rántí lọ́pọ̀lọpọ̀ ọgbà mọ́sánjò ní iná kí wọ́n bí bàbá albani bí wọ́n ti nímọ̀ tó nì ní béèrè kan sheikul albani láwọn ò lé sí lórí tó béèrè sheikul albani ọmọ tí ń bi wọ́n wá já àwọn tí máa fún yàn fún pé a ah, ṣe bí ẹ̀yìn bí ọlọ́run wí báyìí ṣe bá nẹ́bí <laughs> ah, bàbá ní dódódó gbogbo tó ń wí òun lèmi náà ma àmú orí tí n fi lè tí ìsọ nkankan ni kí n rẹ nìkan kọ sọrí mina sọhábà mina tàbíyàn sẹ́mi muhammad nasir ni ó ṣẹ̀ṣẹ̀ wàá gbọ́ kéwúyé lónìí táwọn èèyàn gbọ́ yé ibi tí problem wà lónìí lọ́dọ̀ àwọn ọmọ ọ̀sán náà òun fúnra ẹ̀ náà ni ó jókòó ni ọ ma lọ àyà kùránà tàbí fi àtẹni ọ kàfàrà jáde àtẹni wọlé tí ò sí ẹnìkan tó lè pé sálàfù ń ní tọ́sọ̀rọ̀ èyí torí báwọn èèyàn bá ń sọ̀sọ́kúsọ pé oun súnà lóòótọ́ ń gbé wó sùn tó ní bá ti fi síbí jẹun lọ já ànámẹ́ pé nítorí kíni torí bá nẹ́bí ò fi síbí jẹun ẹ̀dàkùn báwọn èèyàn bá wá gbé sí wọn wọ́n ti ìlẹ́bí àmọ́wọ̀ náà ọlẹ́bí nítorí pé bọ́bárí tí ń wírù yí ń wá tọ àwọn àfáà gidi lọ ń súnà tọ́rà kan máa tanra wa ni bọ́bá rẹ̀ èèyàn nísìn tọ́bá lọ títí lọ spítù yóò bèèrè ọba pé mú ní dùn gan wá pé dókítọ̀ tó ní mú òsì ń lé lónìí àmọ́ kan ń bẹ aláboyún lòun máa tọ́jú <laughs> ṣé yọ wọlé lọ bá gbé ebi dókítà lòun náà kọ̀sẹ́ni tí ọ̀dùnà òun náà wà afẹ́ràn èrè ara wa afẹ́ràn ẹ̀mí wa àmọ́ bá dọ̀rọ̀ ẹ̀sìn ní pé ẹ̀sìn bá fà lòun náà <laughs> ebóun náà kéwú àwa ní máyàtọ̀ láàrin kéwú àti kéwú ẹ̀dàkùn ẹja bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìmàlìjánná wa ìmàlìjánná jazakumullah khair ìmàlìjánná wa ìmàlìjánná ọ̀rọ̀ àlìjánná ní ọmọ náà mo ti lò tó orí ìfẹ́ kọjá là dr toy máa dáyìn odó lórí ọ̀rọ̀ àti ṣàlàyé àkídà àti tí ò sí lára àkídà àtàwọn wo ní ń fà á èyí tí àwa náà ń fà láti wíhun àwọn ọmọ òsè àtàwọn táwọn alábòsí kéèyàn bẹ̀rù ọlọ́run gbogbo ní tẹ́yàn ọba wí

kí lànàbí wí kó tó dáhùn kọ́tà sọ wára bí ìgbà tó ń wà ní géètì náà ti àlìjánà imam malike ni ayé ọba dáa gbogbo àfáà tí wọ́n bá bí kó tó yanu rẹ sọrọ kọ́ wá kọ́ rò ó kó simulate ẹ̀ bí ìgbà tó pé ní afárá àlìjánà àti iná ní wájú wọn yìí tó ń bá sọ yìí ni ó jù ú sínú ọ̀kan lómi olóńkàlùkù ní ọmọ tí ọmọ wí kó tó sọ̀rọ̀ ẹnìkan ò ní tì ọ́ ẹnìkan ò ní àwọn kan ò ní parọ́ pé ẹ̀yìn náà lẹ́mọ́jú abdullahi ibn umar rọ́bí aláwọ̀ anuma káfí yóò náà ṣe rárá láǹfààní ibn umar lọ sọ wọ́n wá ń bí ń jọkàn léèrè ibn umar ló wọn ọmọ tẹ́ bí wọn yìí kí ló lè káàfó kún wọn ọmọ tí ọba mọ́ àwọn afáà ní kéyìn ó lè sọ pé ìmọ̀ nígbà téyìn ọba mọ́ nísfòlẹ̀ ìlìmì òun ní dájì ìmọ̀ ibn umar ní òun ọmọ wọn gbà ah, adúrú yín ọyẹ́kẹ́ ah, ẹgbùnmọ́rù ah, ní ẹ̀ẹ́ àtẹjàlúna àtòrídúna àtẹjàlú zuhúra na jùsúra lẹ́kùn fi jahannam èmi ni tẹ́yìn mi kalẹ̀ kẹ́ sọ́ di bíríjì tẹ́gùn lọ́jà ànámẹ́ àǹtẹ̀kúlù àfkánà ibn umar ń bọ̀ lọ́n bá bí ẹwà ní ibn umar náà ló gbẹ̀ ibn umar lọ sọ báwọn àǹtẹjàlú zuhúra na jùsúra lẹ́kùn fi jahannam tàkùlúnà na ìbìnà àwọ̀ òkéwù àwọn èèyàn mọ̀rú yíò wí àgbà àwọn àmàpá àwọn ọmọ àwọ̀ ọmọ àwọn ṣéwù náà wọ́n tí ṣéwù ń wí bá fẹ́ẹ̀nù rẹ̀ torí náà gbogbo wa lálẹ́bí o gbogbo bí tí wọ́n náà bá ti ń sọ tí ọ̀dá ń pa àkídàtul àkídà àkídà ìsìláàmù àkídà mùsùlùmí kẹyàn bẹ̀rù ọlọ́run àwọn ń pé àkídà àkídà ẹlòmí títí dì sin náà ọfẹ́ lè máa kí ní já àkídà òun gẹ̀wọ́n kẹ́ bú àkídà òun náà bá wọn bú ni mẹ́lá àkídà jẹ́ ń sọ díẹ̀ fún ọ kí ní já àkídà awọ́lù àkídà ni pé kọ́ ọmọ ọlọ́run rẹ lọ́nà mẹ́ta fi robo bí yẹ́tì wa olóhe yẹ́tì wa asìmẹ́ ìhí wọ́sífàtì kọ́ ọmọ kọ́lọ́run ni àrọ́bù ọba tó se pé òun lọba tó tó sí àwọn nǹkan kan tẹ́yìn kan ọ̀gbọ́dọ̀ pé òun lè serú ẹ̀ àwọn tí èèyàn mọ̀ pé ní ọlọ́ni ma se ọlọ́ni pé yíò bí ma ó wí bẹ́ẹ̀ inú alkùnrà ni yáhábò lè má ní àṣá ó ìná àtàwàyá ọlọ́run lòun lè pé kéyìn ó bí òun lè pé òun lòun lè pé wọ́yà jà á ló má ní àṣá ó àkìmà ní ti ń jà kí dànù kọ́ gbà kọ́lọ̀ nìkan bọ́bá ní ó òun ni. Obi, ẹni tí ò bí òun ni ẹni ó ní òun ni ẹni tí ò ní òun ni àkọ́kọ́ àkídànù sí ànẹ́bí òmúyún wá sọ́lọ́lọ́wọ́ ayọ́sẹ́lẹ̀ bọ́bá ti wá gba ọlọ́run lọ́lọ́run tán ọ wà fi kí ni tẹ̀lé olùhíyà ẹni tó bá wá mọ̀ pé òun ló tó báyìí mọ́ ẹlòmíì mọ́ òun nìkan ni ó sin mọ́sí ẹlòmíì mọ́ òun nìkan ní gíní òun nìkan ní ó sí wọ́n náà gbà kóhun lọ́dá ọ òun ní ó mú okó lórí ilẹ̀ òun ló lè pé kí ó jù ọrọ̀ òun ló lè pé kí nǹkan se tí ọ̀bá sí ẹnìkan ò lè pé ó se gbogbo yóò gbọ́dọ̀ wà lọ́kàn rẹ o kó tó jẹ́ mùsùlùmí òdodo ní tí ń já kì ti wá gbà bẹ́ẹ̀ kọ́ wá mọ̀ pé èèyàn gbọ́dọ̀ tún sin ẹlòmíì pẹ̀lú gbogbo ọ̀nà tá fi jọ́sìn àyàfi fún ọba kan bọ́ọ̀bà képe nǹkan má képe lòmí ọlọ́run yìí nìkan ni ó képe bínú rẹ̀ bá dùn má dúpẹ́ fún yàn kóyè òun ni òun náà ni òun nìkan náà lọ́lọ́run ní ọlọ́run náà ló ṣe é àmọ́ wá ní lamọ́yìn tó lù gbogbo ẹ̀ ní ìsìláàmù kọ́ wa wọ́n níbọ̀ bá wá fẹ́ dúpẹ́ fún yàn kọ́ wa pé lẹ́wùlà lọ́hù fún mọ́ fùlà à tí ì bá ṣe pọ́ lọ́hùn lẹ́yìn náà àwọn alájì lamọ́yìn ẹ̀wù bí ìsìláàmù ti rọrùn tó kò kí ọ ṣàìmórè àmọ́ má rèé sí èèyàn tó level of ọlọ́run ọlọ́run nìkan òun lèèyàn máa gbogbo ọ̀nà àfẹ́ bẹ̀lọ́n ni àfẹ́ pè gbogbo níta àmà akínrun ni agba gbogbo ọ̀nà ìbádà ọlọ́run nìkan ló ní wọ̀fí àsìmá ìhí wọ́sìfà àjìyí ọgbọ́dọ̀ wá mọ̀ bí wọ́n náà ti ní gbà kẹ́nìkan ó pè ọlọ́kọ̀ tó ọ̀jẹ́ torí ká máa gbé sí lẹ́bù common sense ọmọ <laughs> òǹkàlùkù náà ní tiẹ̀ ta ni ọ jáde ta ní sí kí wọ́n pè ló kọjá ọ̀fẹ́ kọ́ ní owó ló pè <laughs> ẹ́ o sì wá ń expect ọlọ́run pé gbogbo ta bá fẹ́ la lè pè ara kí dànù béèrè ní àwọn ń wílẹ̀ kan o ó kọ̀ òun lọ́lọ́run ń jẹ́ òun ni ó pè é ẹni bá pọ̀ ọlọ́run ní rẹ̀ ọlọ́run ókọ ọlọ́run ní ma ní kí nínú abúdù èyí tí ọba ti dájú pé ní ẹlọ yọ abúdù kò ń bẹ́ torí túnmẹ̀ ní pé sọ ọlọ́run ti pa pé ọfẹ́ ọfẹ́ ò ọjẹ́ ókọ yìí wọ́n ìwọ̀ wọ́n ní yóò sínú ókọ ọlọ́run o inú àkídà nù ọ̀rọ̀ àkídà tí ó gbáyé ní o akẹ̀níká kẹlòmíọ̀ kí jẹ́ níjà kìí dùn gẹ́gẹ́yìn odó máa forí sẹ́lẹ̀ odó nínú ìtàkìídà gbé wá ni pé kọ gbà pé alkùnrin kẹrí ọ̀rọ̀ ọlọ́run ni àtàrà fi rẹ̀ àti gbogbo bí ó ti rí ń gbọ́lọ̀ ti wí fà nẹ́bí àti kíkà rẹ̀ bí wọ́n ti ń ka àwọn àti tí ń bẹ lákọọ́lẹ̀ gbọ́dọ̀ ti sọ kalẹ̀ nù kò gbọ́dọ̀ lé kò sì gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ di ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọ̀fọ̀rọ̀ kan nú kàlámù nàfsí kọ́wá lọ́kàn ní káwọ̀ ọmọ kíyàn ọgbà pé kádàrà ń gbogbo bíyàn ti lè wùkọ́ sáré tó bó ti lè wùkọ́ gbọ́n tó bó ti lè wùkọ́ gọ̀ tó yóò lè palọ̀ ọba kíni nítorúwà ti parí ni musulmi ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ gbogbo ní

nínú tí ń jẹ́ àkídà mẹ́yàn bá ń bínú kọ́mọ tó ń bínú òun ni pé mọ̀rùtẹ́kìbí alkẹ̀bí ọ̀ ọlọ́run lọ́dọ́mà nẹ́bí adámọ́ ó sì mọ́ bóun ti dáa kìí se gbogbo bẹ́yàn bá ti wá sẹ́lọ́n lọ́nà kan láyọ̀ gidi ẹ̀kú inú ìsìláàmù lọ́dọ̀mọ̀ ẹ̀nà nínú àkídà ìsìláàmù ni pé ẹsẹ̀ bó ti lè wù kó tó téyàn bá ti sẹ́bọ pẹ̀lú ọlọ́run mùsùlùmí ni háàdì ìhìyàlà ọjà lè ó se sì náà ń parọ́ ọlọ́run ọjẹ́ ń yà rẹ̀ àbíkọ́ yááfí ẹ àwọ olè kwérì ọlọ́run kọ́dọ̀ ọlọ́run lòun lè yááfí ẹ lòmí ọparọ́ jalè náà ẹ e. ọlọ́run ó sì wo sẹ́rẹ̀ mí tó se tọ́ pọ̀ yóò fi hàn àmójúkò fún ẹlòmí ó sì jìyà kó tó wà lìgbẹ́ náà àmọ́ sí kò ti sẹ́bọ́ fàhúwà mọ́ mẹ́nún bèláyà azọ̀wẹ̀ hádìí yẹ làkìdà inú ti ń jẹ́ àkìdà ni pé ẹbẹ́ nìkan lọ́lọ́run fẹ́sìn ránṣẹ́ mi àti wọ́ gbogbo wa bá ti jókòó yà tẹ̀yìntẹ̀ wà ń tà àti gbogbo bí tẹ́ bá ti ń gbọ́rọ̀ yìí náà kọ̀sẹ́ nìkan tó lè kílèmù pé mo pàdé ànábì ìjọ kan wá ní ṣe nǹkan báyìí àbí ọba parọ́ lókun <laughs> àbí kò sí wà yí mọ́ lẹ́yìn bàtà ànábì ò ti sí láyé mọ́ sọ́lọ́lọ́hùn ṣẹ́rọ́nà tí yàn fi lè pé tẹbá wífẹ́ lòmí pé ah, ẹ̀dàkùn orú láìláàlá tẹ́ ń se yìí orú nẹ́fílà tẹ́ yẹn ẹgbẹ́ kí ní ó fi dáhùn ẹ̀ṣẹ́ yẹn tún wá báàdì ní ọ̀rọ̀ ọkọ̀ báàdì kọ́ ni ọ̀rọ̀ ìsìláàmù <laughs> wọ́n bá gbẹ́kọ̀ báàdì kọ̀ báàdì ni versions ìsìláàmù tí ó wà láyé yóò ti tó 1000 èmi ohun tèmi gbẹ́kọ̀ báàdì wọ́n ohun jẹ́ <laughs> ọ̀rọ̀ gbẹ́kọ̀ báàdì but in ti ń jẹ́ ìsìláàmù ni pé kí lànẹ́bì jíṣẹ́ fún sọ́lọ̀lọ́wọ́ àríwọ̀sẹ́lẹ̀ kí ni ànẹ́bì jíṣẹ́ fún ọ mọ́mọ̀ yóò sọ ju ọ̀ṣọ́ lọ eléyìn níbẹ̀ bá gbọ́ táwọn àfá onísúnà alákìídà bá ń pẹ́ ah, àdádá lẹ́ẹ̀sìn ọ̀dá tí wọ́n ń wínú o tí wọ́n ń wí ni pé má kọjá bí ànẹ́bì gbé ka sọ́lọ̀lọ́wọ́ àríwọ̀sẹ́lẹ̀ torí náà ní kúkúrú eléyìn ni mú jímọ̀lù mẹ́bàtí ẹ̀gbìyàn pé kìtẹ̀lá kìídọ̀ náà gbogbo kọ tí wọ́n rí wọn ó pè àti wàhábíyà àti nǹkan míì náà kí tí ẹ sọ fún wa kí làkìdọ̀ ọ̀hún di àwọn díẹ̀ tá a mú iná lọ́wọ́ èyí tí ọba wa lè yọ kó mẹ́ pé ànábì ò gbélé ọlọ́run òfin lè ànábì òun challenge ẹ̀ ní ọba ni gbé àkídà yín kò sínú tọ́lọ̀n fi rán ànábì sọlọ́lọ́rù àrí yìí wọ̀sẹ̀lọ̀m kọ́lọ̀n kọ́ mọ́ ṣàṣe àmàna wa nínú tí àwọn elétò ní kí n sọ̀rọ̀ ń pẹ̀ lẹ́nu ọba ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n ló kù wọ́n ní ká mẹ́nu bá pé alfẹ́rọ̀kùl islamiyya ìjọ ìjọ ẹgbẹ́ tí mùsùlùmí pín sí ipò náà yẹ kéèyàn ó dúró mẹ́ àbíbọ́ bá lọ yàyín lónìí ọlọ́run lọ́la <laughs> bá dọ̀tún la sẹ̀mùgbáwọn ẹlòmí máa kiri jí bẹ́ẹ̀ pé àkúmọ̀ ìjì <laughs> ẹlòmí ó tún máa tán rẹ̀ gbé àláwò lè mọ́ ní àmì dàwú

àwọn kẹ́kẹ́ ń bẹ tó dájú tí wọ́n náà níyè méjì ń bi pé ọlọ́run rẹ̀ mi lélẹ̀ <laughs> torí pa nẹ́bì jẹ́sẹ́ fún mi pé ọlọ́run rẹ̀ mi àwọn kan wá ń pè ọ sáwọn kankan pé eléyìí náà mọ̀ lè the best o lè róńpa rẹ̀ ni pé bọ́yá o lè wọlé o sì nìkan tó sátìn ọwá nìkan tí ó ṣe kíni tó wà dáútú àmọ́ òun rò pé bọ́yá òun náà lè jọ́ tọ̀ ìbọ́ bá dálìkì á ọ̀bá jọ́ mọ́ ọ padà wáyé wá péjẹ wá kọ̀rẹ́jẹ kọ̀sáyé kí ló kúfẹ̀ kan dó lórí tó sátìn ọlọ́run òbí ó jù báhùn lọ àwọn là ń dàmú ara wa tọ́sí dúó lórí kíni ẹnu ìta nẹ́bì sí sọ́lọ́lọ́wọ́ àríhì wọ́sẹ̀lẹ̀ mọ́wùlẹ̀ máa sẹ̀sẹ̀ dàmú kawaki hadithi annabi náà fún wa ká annabi tó fi wálẹ̀ annabi wọ́nu wa o sallallahu alaihi wasallam nínú hadithi tó wà ní sunan abi da'uda wa gairi wọ́n annabi ní iftarakọtil yahudu ila ihda wa sabi'ina firqa wa waftarakatil nasara ila fintaini wa sabi'ina firqa wa وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين فرقة كلها في النار illa واحدة anẹ́bì ni sallallahu sallam àwọn tí ń wi anabi ọlọ́run jíṣẹ́ fún kémi o to dé yahudi àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí yọwọ́ wọ́n ń yọwọ́ bí ọmọ tuntun yowo <laughs> yọwọ́ yọwọ́ débi pé wọ́n pín sọ́nà 71 awon àwọn nàṣọ́rá yowo yọwọ́ wọ́n pín sọ́nà 72 àlúmọ̀ tòun na yowo anabi ti wi awon na yowo ayọ ẹsẹ̀ á pín lórí ọ̀nà 73 annabi wa ní ẹgbọ́ ìtẹ́mi ó wí fún yín bẹ̀bá fẹ́ gbọ́ kúlù hafi náà 72 ń bẹ́ ọ̀nà já ànámà ní ilá wàhídà ọ̀kan náà ló lè tó aljanna dákùn tá ń fi hàn nínú gbogbo 72 yìí bó ló sì lè dámà torí kí ọmọ tán rẹ o annabi ní sọ̀rọ̀ o ni pé lẹ̀kùn kan náà

oni man huwa ala ma ana alayhi al-yawma ana wa ashabi se riru islam tin se loni èmi àtàwọn sahabe mi ẹni ó bá se ru e on nìkan ni le kwa aljanna annabi ló wí o sallallahu alaihi wasallam annabi ń fele yìí confirm aya al-qur'ani tolwa ni al-yawma akmaltu lakum dinakum olúwa ní lónìí lọ́jọ́ yẹn ní ọjọ́ táyà yìí sọ̀kalẹ̀ olúwa ní lónìí yìí o mo ti pé ẹ̀sìn fún yí o wà tí mọ́mtò aléìkún ní ìmẹ́tì wọ̀rọ̀bí tó lẹ́kùn ìsìláàmù ìsìláàmù ti tẹ́mi lọ́rùn ẹjá bíra wa using our common senses irú ìsìláàmù wọ lọ́lọ́run wíjọ́ náà sí ìsìláàmù tí ó dé lẹ́yìn ànẹ́bì ni àbẹ́ yìí tí wọ́n ti mọ̀ ń jọun definitely ìsìláàmù tí wọ́n ti mọ̀ ń jọun lọ́lọ́run lóhun yọnu sí òun ló fi jẹ mẹ́jẹ nìkan wà láàmì ẹ̀dàkùn irú ìsìláàmù tí ń bẹjọ́ táyà ìsọ̀kalẹ̀ lọ́lọ́run ní wọ́rọ̀ bí tú lákùnmùl ìsìláàmù dìínà ọlọ́nkọ́mẹ́jà ṣíná o torí pé ẹ̀mí máa ń sọ̀rọ̀ kan mo ní ṣẹ́rí ẹni tí ò ṣètọ́ lọ́hun bóun náà bá tan rẹ̀ ló kù kò lè ran kan kó wọn wà lìjẹ́ náà <laughs> ẹni tóun náà mọ̀ pé wọ́n pè sí kọ̀ lọ wọ́n ní ọwá mọ́sálásí yọ ọmọ jẹun lọ́sẹ̀ ẹmọ kóun náà ti bí ṣètàní bá kàn tàn pé àìbá mọ́ bọ̀tí tó báyàn ló jẹ́ jù lẹni tí ń kí wákàtí mara ọ̀hún tí ń gbáwẹ̀ kọ́dà yọ gbáwẹ̀ alamisi yọ gba eh, eh, monday yọ lọ ájì yọ kọ mọ́sálásí ó se gbogbo rẹ̀ yọ wà fi nǹkan kí nǹkan ba gbogbo ntọ́lọ́wọ̀n ọ̀bẹ yọ wà fi pa gbogbo àwẹ̀lẹ̀ jẹ́ èyí òun ni kọsran òfò ńlá ni ọlọ́nkọ́ sọ wà ń bẹ̀rù ọlọ́mọ́jẹ ká fi ọwọ́ síṣẹ́ bá àgbàlagbà tí ma wí káwà fi kíni kíyàn ọ̀fẹ́sẹ̀ kíkì ẹ ẹlòmí ọ̀fẹ́sẹ̀ kíkì gbogbo sẹ́rẹ̀ o olúwasọ́nà alkùránì o ọ̀nà tí yẹn fi lè fẹ́sẹ̀ kíkì sẹ́rẹ̀ dànù <laughs> tó náà ni ó gbà dànù ni la'in ashrafta la yahbatanna amaluka wala takunanna gbogbo bíṣẹ́ rẹ̀ amálùkà ọlọ́ni bíṣẹ́ ní àti lè pọ̀ tó ìwà àwẹ̀ ìrún ájì ẹ̀zàká ìsànú tó bá se mistake tó kẹlòmí lẹ́yìn èmì ọlọ́run tó se síríkù láyàbà tọ́nà gbogbo sẹ́ rẹ̀ ní ọgbàjẹ́ o ọlọ́nkọ́ má fọwọ́ síṣẹ́ káfẹsẹ̀ dánú torí náà àsìkò ní gbàwájú yẹn lọ finally wọ́n ni ká sọ mọ̀mọ̀ yìí zátú àkídà ti ahàlùsùn ti wọ́n jama'a ńgbà ti sọ̀rọ̀ pé àwọn èèyàn pin bó láṣẹ wá mọ̀ wípé àkídà ti súnà ní ta nẹ́bí gbé wá ní ọ̀nà tí ń bá ń bẹnu alkùnrání ọ̀sùn wọ́n wá ní kí á ti ẹ̀túnjú yé wa pé kọ́dà bá bá fi làákàìwá náà wá rí pé á ah, ntọ́lọ́hún fẹ́ ni ní làákàìgà torí pọ́lọ́hún ti sọ́nú alkùnrání irú mùsùlùmí wo lọ́fẹ́ kémi àti wọ́n jẹ́ olúwa ní kíni wọ̀kẹ̀dẹ́lì kẹjà ànákùn ó mẹ́tán wọ́sàtọ̀ olúwaláṣẹ́ inéjọ tí ó ma wà láàrin méjì àwọn kan lọ wọ́n kọjá àlà lọ́nà ọ̀tún àwọn kan lọ wọ́n kọjá àlà lọ́nà òsì ẹ̀yìn ọwà wà ní kíni kọ̀sákìídà tó dúó láàrin gbogbo òsì ní ayé àfi àkìídà táwí kàmẹ́ example wa fi sọ̀hábà nínú sọ̀hábà annabi nínú kí lọ yẹ kí attitude wa kí ni believe wa ń pa àwọn sọ̀hábà annabi ara àwọn kan lónìí tí wọ́n ní gbogbo àwọn sọ̀hábí ànábì àfi díẹ̀ nínú wọn lọ́mọ náà ni wọ́n kọ́dá àwọn ìyàwó ànábì gan wọn lọ́mọ náà ni wọ́n wọlé ayáàzò òun làwọn ṣíà àwọn rí àwọn kan nídàkejì ẹ̀wẹ̀ ara àwọn kan nínú wọn náà tí wọ́n tún wá múnú àwọn sọ̀hábí ànábì náà bíi àlíyù eh, àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kọ́dá ẹ̀yìn náà rí ń gbà tí sẹ́lẹ̀ sí oní ìsẹ̀lẹ̀ ibẹ̀ ráṣíá táwọn kan ta kí nàìjíríà kí ni wọ́n kọ́ bẹ́ yá hussein ẹ̀dàkùn ṣètọ́ ní sí lu ọmọ ẹkọ́dẹ̀ mi ò rí yíò rí níbi <laughs> àwọn ṣíyá tèmi ti kan mo ẹ̀yìn nàìjírí ṣe rìmúra wà iná ilẹ̀ ìrọ̀jú ní bọ́bá ti ẹ̀wọ́ pé kí ni iná lèlhùsẹ́yìn wà iná ilẹ̀ lèlhùsẹ́yìn rọ̀jú yọ ọkọ̀ ọlọ́nkó ń bẹ́ òfin ti hùsẹ́yìn rọ́pọ̀ ẹ̀ èyí wọ́n ṣe àwígbọ́ fídíò clip níbi tí ti ń wí ní masalasi wọn bọ́bá fẹ́ rí lọ àwọn ṣe rìmúra <laughs> torí náà kí wá ní súnà nẹ́bì táwọn alùsúnà dó lónìí gbá à àwọn sọ̀hábí ànẹ́bí ẹni èyí ni wọ́n ẹni ọ̀wọ̀ ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n àmọ́ o wọ́n èso ọlọ́run o wọ́n èsì ìsìgbákejì ọlọ́run kàdáàlì kàjà ànákún òmàtán wọ̀sàtọ̀ fi bábí ọ̀nà méjì làwọn èèyàn pín sí ń bẹ̀rún náà níbi tí ṣètọ́ ni ń àwọn èèyàn dé à ń pè àwọn kan ní alkọ̀dàríyà alkọ̀dàríyà yìí allahu akbar ń gbàgbọ́ ni pé àwọn náà àwọn àlùfáà ní ṣètọ́nì bí o lè ní ṣètọ́nì tí máa jáàyàn lólé ẹ̀sìn wọ́n ní bí kíni bí o lè tí ń fọ́lé lòun náà kò ní wálé ahoro o lè ò ní wá kíni ọ gbọ́dọ̀ kọ́ rí pé ẹ̀sìn ń bẹ lára rẹ pé eléyìí fẹ́ràn ọlọ́run <laughs> eléyìí fẹ́ sẹ́sìn ibi tí ó ti gbọ́ ọmú náà àwọn kọ̀dàríyà yìí àwọn rò ó pé ní ah, ah, so sì wá bá mú táwá pọ́lọ̀ náà lọ́kádàra pé èèyàn jalè ó sì wá tún jalè ó tún ní agé lọ́wọ́ ọlọ́run ọmọ sólè tọ́jà àwọn ọlọ́jà fún rẹ̀ níbi àwọn gbé tí wọ́n lọ́nu pé a fẹ́ fọlọ́hun mọ́ pé wọ́n wá sọ pé ní àà bó lè bá jalè ń gbọ́ ọjà tán gan lọ́lọ́run náà tó mọ̀ èyí náà bẹ́nu tíra o <laughs> àwọn kan nù kọ̀dàríyà nù nídàkejì ẹ̀wẹ̀ àwọn kan opposite tí wọ́n yányán òun làwọn eléyìí ńgbà táwọn kọ̀dà rí àní ńgbà ọlọ́run ńgbà tó ṣe tán gan ọlọ́run ọ̀kádàrá pé kọjá wọn lọ́jà fún rẹ o àwọn kan dúró lórí pé gbogbo ohun tí èèyàn bá ṣe ọlọ́run náà ló ní ó ṣe é ọlọ́run ní kọmọ ẹ̀yìn sínà tó ṣiṣẹ́ òun náà náà ló tún ní ó ṣe <laughs> gbogbo àwọn àfẹ́ àgbọ̀dọ̀ máa sọ gbogbo àwọn ọ̀ràn òun bá ń bí ìbọ̀ tí já fẹ́ kó yé wa ni pé àkídà alùsùnà wọ́sọ́ tún bẹ̀yìnà òun alùsùnà lọ́la àkídà gbá à kádàrọ̀ ọlọ́run bẹ tó ti kọ kíkó owó tó wáyé àmá the same time ó ní iná àdẹ̀yìnà hùsàbílà ìmà ṣáàkìrán torí ẹ̀ ló fi rán àwọn ànẹ́bí ọlọ́run wá ní wọ́n sàlàyé fún wa mú ìtọ́ba wù ọ́ àmẹ́kẹ̀yàn wá pé ọlọ́run náà lọ jẹ wá ń pá pé ká se nǹkan yóò tún wá jẹ wá ń yà á wọ̀sọ̀tíyàtú ahìlùsúnnàtí wàlìjàmá ọjọ́ ti lọ ẹnu ọbẹ̀lẹ̀ tí àwí iná ọlọ́nkọ mọ́sà jẹ́ kó wúlò fún wa àkídẹ̀tul islam òun lásàlàyé fúnra wa lónìí bẹ́yàn ọba máa bínú alákìídá kọmọrú gíní ومروا بن وبيو وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين